ẹ wo Sarah gbogbo ọmọ ló lẹ́tọ̀ọ́ láti ní ẹ̀kọ́ tó yè kooro ju gbogbo rẹ̀ lọ èyí lè wáyé nípa olùkọ́ tí ó gba ìdánilẹ́kọ̀ọ́ tí ó yanrantí olùkọ́ tó dántó àti olùkọ́ tí ó ní àǹfààní ohun amáyédẹrùn tí ń ran iṣẹ́ olùkọ́ lọ́wọ́ àti àwọn òṣìṣẹ́ tí ń mú iṣẹ́ àti ètò ẹ̀kọ́ rọrùn ó ṣeni láàánú pé ogúnlọ́gọ̀ àwọn ọmọ ló wà bíi Sarah tí ètò ẹ̀kọ́ sì jìnnà sí lágbàáyé abẹ́ ìhà Sahara Africa ló ní olùkọ́ tó kéré jùlọ wọ́n á máa fojú kéré olùkọ́ láti rówó oṣù gbà wọn ìyọnu ni àti pé lọ́pọ̀ ìgbà àwọn olùkọ́ pàápàá kò lẹ́kọ̀ọ́ tó yẹ kúrò fúnra wọn ọ̀pọ̀ nínú àwọn olùkọ́ yìí ló ṣaláìní ẹ̀kọ́ ìmọ̀ àti òye láti kọ́ àwọn ọmọ tó ní ìpèníjà ara tàbí tọpọlọ èyí tó já sí pé àwọn ọmọ náà máa ń lélẹ̀ láì rẹ́ni kọ́ wọn lọ́pọ̀ ìgbà làwọn olùkọ́ máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú kíláàsì tó kún ṣọ́ṣọ́ nígbà mìíràn wọ́n máa ń tó bí ọgọ́rùn ọmọ wẹ́wẹ́ tí wọ́n á fúnra wọn pọ̀ sínú ilé ìkẹ́kọ̀ọ́ tó ti dẹnukọlẹ̀ tàbí kí wọ́n kórajọ sábẹ́ igi láti kẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ àti àwọn tí ń ran iṣẹ́ olùkọ́ lọ́wọ́ ní ìpìlẹ̀ fún ètò ẹ̀kọ́ alápapọ̀ tó wà fún àwọn ọmọ adápé àti àwọn ọmọ tí ó ní ìpèníjà ara lábẹ́ òrùlé kan náà àmọ́ ní ìgbà tíjọba bá wulẹ̀ yan ètò ẹ̀kọ́ láàyò wọn kì í sábà ṣe ìpèsè owó tí ó tó láti gba àwọn ọmọ ogun òṣìṣẹ́ ètò ẹ̀kọ́ àti láti ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n nílò tí a bá ṣàkíyèsí dáradára àìmọye bílíọ̀nù dọ́là la máa ń pàdánù lọ́dọọdún ní owó orí tí kò tọ́ owó orí tí ìjọba ń yáfìn fún àwọn iléeṣẹ́ ńláńlá tí ń ṣèjàmbá fún ìdàgbàsókè àti ọ̀pọ̀lọpọ̀ gbèsè pẹ̀lú. Àjàkálẹ̀ àrùn COVID-19 tilẹ̀ wá mú kí àìdọ́gba láwùjọ àti ìtanù peléke sí tí wọ́n dákún ewu ìyàsọ́tọ̀ àwọn ọmọ aláìní àti onípèníjà ara kúrò nínú ètò ẹ̀kọ́ àti pé ètò ìnáwó àti ọrọ̀ ajé tó ń dẹnukọlẹ̀ ti mú kí ìṣúná fún ètò ẹ̀kọ́ pàápàá máa kéré jọjọ láì bá pé a wá nǹkan ṣe sí i àìmọye mílíọ̀nù akẹ́kọ̀ọ́ ni wọn kò ní ní ẹ̀ sí ẹ̀kọ́ tó yè kooro ìgbé ayé ọ̀tún ṣeé ṣe ìjọba gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ àwa náà lè béèrè fún àyípadà tí a nílò dẹ́kun àwọn owó tí à ń pàdánù látàrí owó orí tí ìjọba ń yá fi àwọn iléeṣẹ́ ńláńlá tàbí yíyẹra fún owó orí sísan àti gbèsè sísan lọ́dọọdún àti láti rí dájú wípé a ná àwọn owó náà lórí gbígba àwọn olùkọ́ àti àwọn olùrànlọ́wọ́ iṣẹ́ ètò ẹ̀kọ́ ṣíṣe kí àwọn ọmọ wa bà lè ní ẹ̀kọ́ tó yé kóóró tí wọ́n nílò fún ìmúgbòòrò àwọn ẹ̀bùn tí wọ́n ní tí a bá fọwọ́sowọ́pọ̀ a lè ṣàgbékalẹ̀ ọjọ́ ọ̀la tó dára fáwọn ọmọ wa ẹ sọ fún àwọn ìjọba yín kí wọ́n náwó lórí àwọn olùkọ́ àti àwọn amúgbálẹ́gbẹ́ ètò ẹ̀kọ́ tó fi jẹ́ pé kò sọ́mọ tí yóò wà láìlọ́lé ìwé